الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Olé ọlẹ́dọ̀ wa ti ṣe ṣẹ́dọ̀ mìíràn. Onáà ni kò sẹ́ni tí ò ní ìwà ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìtòkè síwájú. nítorí ẹ wá ọlọ́run ìgbà tá a bá rántí àṣìṣe wa àwọn wa a máa tọrọ àforíjì nítorí pé ìtọrọ àforíjì olú àti ìtọrọ bá láti fi máa pa àwọn ẹ̀ṣẹ̀ àti àṣìṣe ó pè tí bá tọrọ àforíjì. tó ń ké bá lọ sọ́dọ̀ Allah àti ọlọ́nà lọ yóò rọrùn fún tó bá ti lọ́la bí ń dàlù pé àmì. ṣùgbọ́n ká rántí àṣìṣe wa ẹ̀ṣẹ̀ wa ọmọ wa sọ pé òfin nǹkan tó burú pẹ̀lú ń tà sí àbí talẹ̀ ni náà sọ bọ́ lọ́wọ́ ọ̀rọ̀ pípa gbogbo àwọn làwọn parọ́ rí talẹ̀ ni náà sọ bọ́ lọ́wọ́ pé òun náà ti tẹ́wọ́ rí tàlẹ́ni náà tọ́gbọ́ lọ́wọ́ wípé ó ṣe dènárì kí ni bàbára ẹni pé ẹ mutí tàlẹ́ ò mutí rí gbogbo ìgbà tí ẹ máa ń sọ irú àwọn ọ̀rọ̀ yẹn àpẹẹrẹ pé èèyàn ronú kan ẹ̀ṣẹ̀ rẹ̀ kó ronú pé wàdà fọ́ kábàámà èèyàn ti gbọ́dọ̀ máa kábàámà lórí nǹkan tí wọ́n ti ṣe láì kéèyàn tó bá kọtọrọ àforíjì eléyìí ló lè jẹ kéèyàn rọnà lọ àwọn kan máa fi pípé gbogbo èèyàn náà ní ṣe bẹ́ẹ̀ sì kẹ́wọ́ tàbí ẹni tó sọ pé òun ò ṣe báyìí rí ọ̀rọ̀ ẹni tó ṣe wípé àṣetán ń tàn èsì ọ̀rọ̀ tó ẹ̀kọ́ máa jáde lẹ́nu ẹni tí ń fẹ́ àforíjì lẹ́nu ẹni tí ń fẹ́ kó lu alẹ́dàá àkọ́pá tuntun bá wò ìwọ ni kò dára rẹ rí wọn ni kò dá ìtẹ̀ rẹ mà kò sì máa tọrọ àforíjì pé kó lu àforíjì hàn irú wọn ní kí á lérò nípa gbogbo èèyàn tó ń wí o àmì kò sẹ́ni tó bọ́ lọ́wọ́ ìsìn ìwọ́n á lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ aláìlérò tọkọ̀ láti parí ọ̀rọ̀ rẹ̀ síbi orí igbó ni wọ́n ti ṣàtúnṣe ti ṣe zinari nàpẹ̀rọ̀ àforíjì aláforíjì lólu ẹlẹ́dàá ó máa ń gba tuntun bẹ́ẹ̀ dà nítorí pé orí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ àwọn náà ti tẹ́rí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ àwọn náà ti tẹ́rí ọ̀wá níta lọ́wọ́ bọ́ mẹ́ adẹ́kùn kò eléyìí àpẹẹrẹ pé èèyàn fẹ́ sórí rẹ̀ ni ilé gbogbo gbàtà bá ti ronú ka ẹ̀ṣẹ̀ wa ẹ ká máa túbà lọ sọ́dọ̀ Allah.